Àjààbalẹ̀ ìròyìn ló ń dé sétí ìgbọ̀nyín láti ìkànnì Yorùbá Broadcasting Network Ọláyẹmí Abíọ́lá Adéwùnmí ló mú wá fún yín. Àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS ti fi àwọn méjì sílẹ̀ nínú àwọn ọmọ ẹ̀yìn Sunday Ìgbòho iléeṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ yẹn àjọ DSS ni wọ́n tún ti fi méjì sílẹ̀ nínú àwọn mẹ́rin tó kù nínú àwọn ọmọ ẹ̀yìn ajìjàǹgbara fún ìdásílẹ̀ orílẹ̀-èdè Yorùbá Yorùbá Nation olóyè sunday adéyẹmọ tí a mọ̀ sí sunday igbòho agbẹjọ́rò àwọn ènìyàn náà pẹ̀lúmi ọlájẹ́ngbèsì ń ló fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ fún àwọn oníròyìn ìròyìn fi tó wa létí wípé ọgbọ̀njọ́ oṣù kẹjọ ní àjọ DSS fi àwọn mẹ́jọ sílẹ̀ nínú àwọn méjìlá eléyìí tó wà ní àhámọ́ wọn tá ò bá gbàgbé ọjọ́ kẹrin oṣù kẹjọ ni adájọ́ biora egoata ti ilé-ẹjọ́ gíga ní ìlú àbújá ti gba onídùúró àwọn ènìyàn náà ṣùgbọ́n ọgbọ̀njọ́ oṣù kẹjọ ni àjọ dss fi àwọn mẹ́jọ sílẹ̀ nínú àwọn ènìyàn náà ní báyìí ìròyìn sọ wípé wọ́n tún ti fi àwọn méjì sílẹ̀ ìkànnì yorùbá broadcasting network náà láti mú wá fún yín ẹ má gbàgbé pé ẹ máa bá wa subscribe síbẹ̀ ẹ tẹ bell button yẹn a sì máa rí gbogbo tá à ń ṣe kedere ọláyẹmí adéhùnmí òwúrúbùtù ló mú wá fún yín lórí ìkànnì yorùbá broadcasting network.